kọ́ríntì kejì orí kejì. ṣùgbọ́n mo ti pinnu èyí nínú èmi tìkára mi pé èmi kì yóò tún fi ìbìnújẹ́ tọ̀ yín wá nítorí pé bí èmi bá mú inú yín bàjẹ́ ǹjẹ́ ta ni ẹni tí yóò sì mú inú mi dùn bí kò ṣe ẹni tí mo ti bà nínú jẹ́ èmi sì kọ̀wé nítorí èyí kan náà sí yín pé. Si nígbà tí mo bá sì dé kí èmi kí ó má ṣe ní ìbìnújẹ́ lọ́dọ̀ wọn nítorí àwọn tí èmi ìbá máa yọ̀ nítorí tí mo ní ìgbẹ́kẹ̀lé nínú gbogbo yín nítorí ayọ̀ mi ni ayọ̀ fún gbogbo yín nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti àròdùn ọkàn mi ni mo ti fi ọ̀pọ̀lọpọ̀ omijé kọ̀wé sí yín kì í ṣe nítorí kí a lè bà yín nínú jẹ́ ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ ìfẹ́ tí mo ní sí yín lọ́pọ̀lọpọ̀ rí kọjá. ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá ti mú ìbìnújẹ́ wá òun kò bà mí ní inú jẹ́ bí kò ṣe níwọ̀n díẹ̀ kí èmi kí ó má ṣe di ẹrù lẹ́rù gbogbo yín. ìyà yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti fi jẹ irú ènìyàn bẹ́ẹ̀ ó tó fún un. kàkà bẹ́ẹ̀ ẹ̀yin ìbá dáríjì í. kí ẹ sì tù ú nínú lọ́nàkọnà kí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ má bàa bo irú ènìyàn bẹ́ẹ̀ mọ́lẹ̀ nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìfẹ́ yín hàn dájú sí olúwa rẹ̀ nítorí èyí náà pẹ̀lú ni mo ti kọ̀wé kí èmi kí ó lè mọ ẹ̀rí yín bí ẹ̀yin bá ṣe létí ọmọ ní ohun gbogbo ṣùgbọ́n ẹni tí ẹ̀yin bá fi ohunkóhun jì fún èmi fi jì pẹ̀lú. nítorí ohun tí èmi pẹ̀lú bá ti fi jì bí mo bá ti fi ohunkóhun jì nítorí tiyín ni mo ti fi jì níwájú Kristi kí Sátánì má bàa rẹ́ wa jẹ nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀ ṣùgbọ́n nígbà tí mo dé Troa láti wàásù ìrere Kristi tí ilẹ̀kùn sì ṣí sílẹ̀ fún mi láti ọ̀dọ̀ Olúwa wá èmi kò ní àlàáfíà ní ọkàn mi nítorí tí èmi kò rí títù arákùnrin mi ṣùgbọ́n nígbà tí mo ti dágbére fún wọn mo ré kọjá lọ sí Makedonia ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo nítorí òórùn dídùn Kristi ni àwa jẹ́ fún Ọlọ́run nínú àwọn tí a ń gbàlà àti nínú àwọn tí ó ń ṣègbé fún àwọn kan àwa jẹ́ òórùn ikú sí ikú àti fún àwọn mìíràn òórùn ìyè ta ni ó a sì tó fún nǹkan wọ̀nyí nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ṣùgbọ́n bíi nípa òtítọ́ inú ṣùgbọ́n bíi láti ọ̀dọ̀ Ọlọ́run wá níwájú Ọlọ́run ni àwa ń sọ̀rọ̀ nínú Kristi. No